له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فهو ما هو بخالقه Wa ma du'a'ul kafirina illa fi dalal. Ini ni ètò ìdúgbò tí ó máa dé sí etí bọ̀yìn nìyí 107.9 FM? Dédé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà Ṣàmùsùdín ní ṣètò bàbá ẹlẹ́ja ṣe onígbọ̀wọ́ rẹ̀. Kí lẹ́dà rẹ̀ lọ máa bá bàbá wa ṣètò ṣọ́táyọ̀ tàmọ̀ sí bàbá ní abúlé sẹ́ríkí ogunmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ ọlọ́run náà àwọn náà ni imam ishaq ìbọ̀lọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqqi sẹ́ṣọ́ màsí lẹ́mẹ́ ẹgbẹ́ òkúta ọmọ àbáwá kálọ́. bismillah alhamdulillah ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أتنكر كابتي ريكوا إتوجد àbí ọlọ́run bá kó jọ kó pẹ́ ní àbádà tó wá tó wá tó lọ́wọ́ tí wọ́n ṣerú fọwọ́ rẹ̀ ní ẹ̀kọ́ dáadáa. àmín. ẹjẹ́ kí a tẹ̀síwájú níbi tí a dé dúró ní àná a ti sọ̀rọ̀ fún wa ní ṣókí nípa ọ̀rọ̀ lẹ́lẹ́tìlú pàdé ṣùgbọ́n lè ní a máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ àtìkà ká tó wá bẹ̀rẹ̀ ilé yẹn ibi tí à ń ṣàlàyé fún wa lọ́wọ́ lánàá nínú àwọn ìbéèrè tí àwọn èèyàn jú ilẹ̀ nílé tó ní í ṣe ní pàtàkì jùlọ pẹ̀lú ọ̀rọ̀ orin kíkọ ìlú lálùlọ àtàwọn iṣẹ́ ìkànnì bí pẹ̀lú àwọn iṣẹ́ ìṣẹ́ ìfọ́ọ̀nì sallallahu alayhi wa sallam a ti mú wa àwọn ẹ̀rí wa fún aláàánú ọ̀rọ̀ àwọn sàhábà yìí tí wọ́n fi túmọ̀ ayé alùpàdùwà ní sọ́ọ̀tù Luqman ayé ẹlẹ́kẹfà yẹn gbogbo àwọn sàhábà jẹ́ ká mọ̀ wípé múzíkì ni tí ọlọ́run bá ń sọ ń bẹ̀rù wọ́n ṣáàtú sáré wo àtìpélé náà lónìí nìkan Bukhari àti ìmáàmù Muslim ni wọ́n ṣe ẹ̀gbọ́n rẹ̀. Olùhùzẹ́ifà. Àbúrò Fàbọ́nì Yaman. Mùsùlùmí Yamani radiyallahu anhu. Yaqulu, ó ní òun tòun Ọ̀pọ̀ àwọn èèyàn bá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àníkì. Àdánáàsù yẹ́ sàlú náà súlà lọ́yẹ sọ́lọ́lọ́wọ́ àlẹ́yìn wa sálámà nílẹ̀kọ́ yìí. Ó ní àwọn èèyàn máa ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ànábì nípa dáadáa kí ni mo lè ṣe tí máa fi wà lìjánà kí ni mo lè ṣe tí máa fi rí ládàbà kí ni mo lè ṣe tí máa fi rí ládàbà. Wàkúntù asálùhù sallallahu alaihi wa sallam ṣàmọ̀ kúrò ní òpapọ̀ mo ń túkọ̀ ohun tó wúlò fọ́hun tó jẹ́ kó wúlò sí mi àti iná tàbá ronú sí mo ti fẹ́ béèrè yìí mo ní kó máa béèrè nípa anábì kí ni aburú kí ni tí ò ta kí ni jẹ́ tí a bá ti ṣe ọlọ́run bá ò fẹ́ kò ní rí ọ̀nà ọlọ́run Ẹni tó máa ń bèèrè tó ń lọ. Wàkọ́ dálìm tó kọ ìrọ̀lá ẹ̀sìn bí kò ní. Ó ní sọ́rí kò lè kò lè òun á rí dáadáa sí ibi gbogbo àná àjọ ń ṣe àjọ ń tún àjọ ń gbàwé àjọ ń ṣe àwọn ṣe olóore báwọn aburú máa ń sáfà mọ̀yàn tó ń fura ìyá dẹ̀ máa yọ nínú ẹ̀ náà máa dàrú pé nǹkan ya Rasulullah. òkúta ni mo wá kókèrè òjíṣẹ́ ọlọ́run. inna kunna fi jahiliyyatin wa sharrin. al-Islam kò sí ìpánirẹ̀ ànábì nígbà kan ọkọ̀ gbàgbà aburú là ń ṣe àìmọ̀kan la fi ń lò sẹ́mi. ìyá aláwọ̀ bí adàlẹ̀ kọ́ yìí. ìyá ìlú yàtọ̀ wà ń bẹ̀rẹ̀ níbi period of ignorance wọ́n ní lásìkò gánà káwọn tó bẹ̀rẹ̀ sí ṣe islam káwọn tó ṣòro eré yìí aburú náà àwọn ìṣe àwọn ń jó àwọn mutí àwọn hùwà bàjẹ́ oríṣiríṣi. bàjẹ́ anallahu bi hadhal khayri. oríire yìí wá dé wá bá wa. ti abẹ́lẹ̀ ìsìlámi làwíìmí kí èèyàn tún lè wà nínú ìsìlámù kó tún gbé nínú ìsìlámù sórí ìpínká. Ọ̀là nàdí alábì ní ah, ó pọ́sibù ọ̀là ṣọ̀bẹ́ ìfà. Kò sí ìfani báwo ni. Wàhálì bá àdàbà lè ká ṣàrè nìyàn kọ́ ilé. Ó ní jẹ́ ah, dáadáa kan tún lè ṣẹlẹ̀ síyàn lẹ́yìn téèyàn bá tún pọ́ọ̀lù sínú aburú yẹn náà. Ọ̀là nàbí àwọn àtàwọ̀ kan wá wáyé Kúntù wà dákọ̀lú yá Rasulullah. Òṣèpá ni mo wá ń bèèrè lọ́wọ́ anábì kí ní àtàwọ̀ náà kí ni dákọ̀lù yẹn. Qala sallallahu alayhi wa sallama. Alérò kan bọ̀ wá lọ. Ọdún kan mi fi ta lóhùn sallallahu alayhi wa sallam. Qawmun yastannuna bi ghayri sunnati. Anábì ní àwọn èèyàn kan ní àwọn náà máa ní sànájì làwọn iṣẹ́ alukurani ni wọ́n kà àdé ìpinnu wá sí. ẹ̀sánú nàbí kan ìrẹsọ̀ nàdí. ṣùgbọ́n tí wọ́n ṣe kì í sí tí wọ́n bí ọ̀tọ̀ ni tí wọ́n tún fẹ́ yẹn lọ. ẹ̀sánú nàbí kan ìrẹsọ̀ nàdí wáyà hẹ́tẹ̀jú nàbí sí pé máa fún kí máa rí pé ohun tí ò dáa ni kò yẹ ká gbélé lọ́dọ̀ ìmáàmù kò yẹ ká gbélé lọ́dọ̀ àfà kò yẹ ká gbélé lọ́dọ̀ stars kò yẹ ká gbélé lọ́dọ̀ sheikh kò yẹ ká gbélé lọ́dọ̀ oníwàásí ìyẹn ní nǹkan ń gbọ́ lónìí oríṣiríṣi ọ̀rọ̀ tí òkè tá a gbọ́ lílẹ̀ náà bàbá wa rí tàná kẹ́nìkan náà náà bí ju àná bí wa máa mú tí ò sí nínú ẹ̀sùn wọ́ fún wa lónìí kó máa fi nílẹ̀. Kó lè máa al-Qur'ani yuharrifuna al-kalima amma wadihi kó mu mú àlùkùránì àmọ́ wá mú kó máa lọ lórí Ni bi tọ́lọ́hún tọ́lọ́hún bá sọ. Fọ́lá ṣòbíbà. Anábìnrin nígbà tí òṣèpá wa dá ànábì lóhùn wá ń béèrè wípé. Àlùfáà kàdá ṣe lẹ́yìn dáadáa yìí. Alẹ́kọ́ èrè mi ń ṣàrẹ́. Ìjábúrò mi tó wà náà. Ọlá nàbí yóò sálọ́lọ́ àlẹ́yìn wa sálámà. Ẹgbọ́n tí àná fi dá lóhùn. Nàám. Arábìnrin bẹ̀rẹ̀ ni. Wọ́n tún ní aláàdéwà jahannam. Arábìnrin àwọn olùkùsù fẹ́sẹ̀ kan dùnát jámọ̀ dáín. Àwọn dùnát. Àwọn oníwà sójá sí títí ni wọ́n. Aláàdọ̀ àbíjà nàmà. Wọ́n fẹ́ kóyàn wa náà ni o. Aláàdọ̀ àbíjà nàmà. Àwọn tí ò sí lára ẹ̀sìn ni wọ́n legalize fún wọn. Aláàdọ̀ àbíjà nàmà. Àwọn tó kílẹ̀ tí ò rújú tó jẹ́ haram ni wọ́n pè ní halal fáwọn èèyàn. Aláàdọ̀ àbíjà nàmà ní ajá bá hum ilé ìhà kọ́dà bùrù ìhà. Alábìrin ẹnikẹ́ni tó bá ti wọ́n á ti wọnú jahannam yẹn. ìyá ara sọ wọn bàbá yìí ti gbàgbọ́ yẹ ẹ ó dàrú mọ́ yín lọ́wọ́ lónìí nígbà tẹ́yìn náà wá ń gbọ́ nǹkan mi. àti gbọ́sí kátìkì náà ò da àti gbọ́sí kátìkì ò da àti gbọ́sí kátìkì ò da àti gbọ́sí kátìkì wọn ni kíkọ́ lílù ìjọ́jíjọ́ àti gbọ́ kókò da. ṣùgbọ́n bàtí wá bẹ̀rẹ̀ títún wá gbọ́ nǹkan mi ní ìsìn ẹ̀yin ní ni nǹkan méje kan ò lè ìfẹ́ habbul Qur'an wa habbul àgbẹ̀nà kéèyàn nífẹ̀ẹ́ gbígbà Qur'an kó tó dìbò gbígbọ́ orin kò ní papọ̀. ẹ̀yin ti gbọ́ yẹn tẹ́lẹ̀ ẹ̀sìn wa ràn fà kan wọn sọ̀rọ̀ ní pé àwọn amikini yẹn sọ ní tẹ́ ti mọ̀ pé kò tọ́ ẹ má jẹ́ kó dàrú o ẹ má dá wọn. ya Rasulallahi sifuhum lana. ó wá ní ìrẹ̀ òjíṣẹ́ ọlọ́run ròyìn àwọn èyí fún wa. kọ́lá. anábì ní àwọn ni. ọmọ mi ń kiri jáde náà. ara yín ni wọ́n. Àwọn àjọ ni èèyàn bí sí náà àwọn tàà sọ yìí. Ọ̀yọ́ kẹ́lẹ̀ mọ̀ nàbí Alẹ́sínà ti náà. Ànábì tí ni kódà àwọn tàà fi ń sọ̀rọ̀ bá fi ń sọ̀rọ̀ ẹ̀ àwọn náà ti máa máa sọ̀rọ̀. Ẹ̀rọ kù kan rí ni wọ́n ń sọ ni ṣùgbọ́n àáfà làwọn náà níwà sí ni wọ́n. Ṣùgbọ́n kò sọ ni wọ́n ń sọ. Àdéhùn Bukhari àti Muslim ni kì í ṣàgbélé ọ̀rọ̀. Ilé ìkọjá pé àgbáyé sẹ́rí ẹ̀yìn máa gbọ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ̀ ṣe máa gbọ́ títí kúrú jù bẹ̀rẹ̀ àwọn àfà gbogbo tó jẹ́ haram wá ti ní halali fún yín wọ́n ń wérò wọn pẹ̀lú orúkọ wọn pẹ̀lú òkìkí ẹ̀sìn wọn lẹ̀ ẹ̀yìn máa tẹ̀lé wọn ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ń kú bá ẹgbẹ́ lónìí náà máa kúkú ti ní máa wá ṣe afẹ́ tàn yín afẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ mi. wọ́n ti wá sáré bẹ̀ni yẹ ti ta àbùtù pẹ̀lú àníyàn pé yàn fẹ́ sìn ọlọ́run. nírú àsìkò yìí anábì a máa kọ́ra ró nínú mẹ́wàá gbẹ̀yìn sallallahu alaihi wasallam sínú mọ́sálásí títí di ìjẹ́sẹ̀rọ̀ ọ̀dọ́ ni máa fi parí. àwọn olùmọ̀ jumhurul ulama Wọ́n fẹ́nu kò lórí wípé. Man àrọ́dá ayà àtàkì fẹ́lẹ̀jọ́ làwọ́ àṣírọ ní Ramadan. Wọ́n náà ni tó bá fẹ́ kóra oró nínú mẹ́wàá gbẹ̀ nínú Ramadan. Fàínà ó yẹ dùkúlù kọbìlà gúrò bí ṣọ́mùsì ilé láti ìṣìdá wà ìṣì bí. Wọ́n ní rẹ̀ ní bí oró láti ọjọ́ àyálẹ́ ọ̀la. Tírálẹ̀ ọ̀la ni alẹ́ 21. Ẹ má jẹ́ kó tàrú ọ̀la ni alẹ́ ìní yìí òun ni Ramadan wa ló di twenty ṣé rí sábà ti tóun bá ti wọlé ní àti bọ́tọ́là ọmọ dàrú o tóun bá ti wọlé ní àlàrúbá yọmọlẹ àrùbáì àti bọ́sí tọ́sí ní gẹ́lẹ́ tóun bá ti wọ̀ láti alẹ́ òní ìrú ìlọ ọ̀nà anábì ti máa wọlé fún antikram sallallahu alayhi wa sallam. Náà, eléyàn ni ọ̀rọ̀ àwọn jùbúhò. Ọ̀zọ́bátà nàbí ya sallallahu alaihi wa sallam kana ya àtẹ́kẹ́fò ya àṣírọ̀ yàwà àṣírọ̀ ní Ramadan. Alábìnrin wa kóra ró títí díjọ́ tí Ramadan máa fi kárí tí yàbá ti wá lọ́pọ̀ tí ní tààtì kóra ró sínú mọ́sídìí báyìí. Kò lẹ́tọ̀ọ́ láti ṣe àwọn kankan Kò lẹ́tọ̀ọ́ àti máa káàkiri mọ́sọ́dá kálá rẹ̀. Kò lẹ́tọ̀ọ́ àti jáde lọ báyàwó rẹ̀ nínú ilé máa kọ̀lẹ́tọ̀ balókọ̀ láàrin lọ́kọ̀láyà tọ́lọ́wọ́n bá tún bẹ̀ ni wà á ń tún láti bá ṣe rohun náà wà á ń tún àtìkò náà sí màsáàjì ìjẹ̀rí oríire tá a ṣe láti máa tún fún ikú tí yóò bá ṣe súnà kò rí ìsìláàmù ṣe. ìmọ̀mù ní bá Buhari àtàwọn àfáà mi náà lọ́fi ìkọ̀ ikú tí ìsìláàmù huwa súnà ọ̀tún nà tó hiya ìsìláàmù. bí sáńsì ní ìsìláàmù gangan ni kéèyàn ṣe súnà láì ṣe súnà ọlọ́mọ ẹ̀rí pé nínú sàmárì ẹ̀rí antikaf kakùràró sínú ilé ọlọ́run káàrí ẹ̀rí kàtìlẹ̀kùn mọ́rí sínú kọ̀rọ̀ yàrá àbí kan tó kéye ò ní pilẹ̀ ọlọ́run ń lè bí pàtẹ́lì mọ́ antikaf nínú alukóran wa antum àkìfóònà àwọn àrí lásìkò táwa yóò kó rọrùn láti kóra ọrú sínú àwọn masajid kódà tó fi fa haram ní Maka haram ní Madina tí a bá ń wo bá ti ń yìí lásìkò yẹn rí pé àwọn èèyàn tó wà ń bẹ̀ ò tó nǹkan láti sáta ni a ń bèlè ara lẹ́gàn ọ̀rẹ́ àti kàkùsí ní haram láwọn ará maka fúnra ara wọn a ń bèlè ara àta àtijọ́ jìjì tó ń fẹ́ wá fún ọmọ kò sáyé rú ẹ̀ ká má sì wá sọ ní àwọn mọ̀sáájì ju àwọn ọ̀dọ́ wa káàkiri látara díẹ̀ yìí àtúnyàn bá wá rọ́pọ̀ tí kò ṣe àǹtíkàkù lọ́dún yìí tó ṣe ń lọ yìí ṣé pé a lè kó ọkọ̀ sáwọn àyè kan nínú àwọn mọ̀sáájì wa èèyàn náà lè jókòó sínú ilé lóru kó máa dọ̀ ọlọ́run àkókò kan ní mọ̀ kó òun ṣe rántí ká fún mi ṣùgbọ́n àkókò títà kò ṣe náà máa bẹ ọlọ́run ṣùgbọ́n ní kí wọ́n rọ opportunity rántí ká fún ṣe níbi tó ń bá wà tí òjú méjì mẹ́ta mẹ́rin lọ nínú mọ́sídì wọn nínú ilé wọn ní ọ̀dọ̀ wọn ó ṣàjẹ́nu ilé ọlọ́run à ń ṣe rántí ká fún nínú kọ̀rọ̀ yàrá o kíro ẹni bí ìgbà pé tó wáyé pé rántí ká fún lòun ṣe wọn ò ní opportunity àti jáde káàkiri wọn ò ní rìn káàkiri àwọn òní wà ní àǹtí káàbù kan tó máa lọ sí ìgbésùn pẹ̀lú lọ́kọláya àbí kò wà ní àǹtí káàbù kan tó máa lọ wo tv nínú ilé àbí kò máa lọ tajà àbí wà ní àǹtí káàbù kó tó máa lọ ṣe ayẹyẹ kan so à ń bẹ ọlọ́run kó jọ kó pẹ̀lú ìtànsọ inú àìbáradà fún wa o àárọ̀ wa ká ṣe àtìkú mẹ́wàá gbẹ̀yìn ká sì bẹ ọlọ́run kó pọ̀ ká sùn dáadáa lọ́sàn-án òru mẹ́wàá gbẹ̀yìn ní ní mo ní òru tó ní ọlá jù nínú àwọn òru tá à ń lò láyé òru mẹ́wàá jìnnì Ramadan òun ló ní ọlájú nínú àwọn òru tá ń lò láyé àtijọ́ ọlọ́run fún ìjọsìn àjọ àti kájà máa ṣe ká má gbàgbé Allahumma innaka afuwwun tuhibbul afwa ká má gbọ́n àjọ àkájọ àwọn àjọ àjọ nílọ́jà àwọn àfọ lásìkò yìí o ká má jẹun àárọ̀ fún yín o àwọn kò gbaná ìbádà fún wa. sọ́kànnà kọ́lá muhammed kìtìrọ̀ allah ilà ilà ẹ̀ ń tẹ̀sán kọ́lá tó yẹ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwa tí a bá ní ìbéèrè àti tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ustaz wa òun náà ni 080 35 75 14 66